kẹ́ẹ̀gì méjì. Ah, ìgbéra náà o ní kí n gbé wá kó máa ra ọgbẹ́ mi. <laughs> àná ti lọ èní ló kù. Ah, ẹ̀rọ ibi tí mo ti ń gbòmí wáyé ojú mọ́ màmá dé bí màmá ta ní kẹ́ẹ̀kan méjì méjì mẹ́ta mẹ́ta kó dà. àbí ẹ fẹ́ kí n jẹ yín lówó. ó oh, à ah, ẹ̀rọ má jẹun lówó má jẹun lówó méjì ló fẹ́. ṣùgbọ́n èmi ní oore kan bá a sọ fún àwọn ará ilé tó kù pé omi wà ó tó bá fẹ́ omi nù wọn. mi ò ṣe wàhálà. ọ̀yẹ́sà ẹ̀ lọ́gbọ́n. ó dà. ìyá bàbá rí sí olómi ti dé o. ó yá ẹ ṣe kíá ẹ ṣe ah, mi pọ̀ láàárọ̀ ju gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn lọ tó pé síbẹ̀. ẹ la o torí ẹ pẹ́ díẹ̀ láàárọ̀ yìí ẹ mọ̀ pé tí ò bá sómi àlè ṣóúnjẹ ẹdẹ kẹ máa fi yọ sí nìyẹn ṣe máa ń pẹ́ tẹ́lẹ̀ ni tó bá dàárọ̀ lẹmi lẹ máa jírí. bọmọdé ò kú. àgbà ló máa dà tí n bá tẹ̀ ti dé tí n bá ti gbómi dé ẹjọ́ mi ò fẹ́ gbọ́ pé oúnjẹ ò tí ì rẹ̀ jí o. máa tètè dé. dádì mi ńkọ́. mi ò rò pé ó ti jáde rìn rárá rárá torí mo ti jí very early ẹ mo dẹ̀ ti lọ lẹ́ẹ̀kejì mi ò tí pàdé ẹ̀. fẹ́ gbé oúnjẹ fún ọ. jẹ́mbèrè náà jẹ́mbèrè ìyá. pẹ̀lú ọkọ mi. ẹ jọ ẹ ẹ báwọn dé òkùnkùn ọ̀dẹ̀ ìdílé mi. mo ti rì. ẹ ó ti wá pọn mi bíi bí òye ẹ márùn lónìí. ẹ márùn. <laughs> mo padà wọn ló ẹ ó dà ìfọwọ́. èmi tí mo ti jáde látàárọ̀ ẹ̀kejì mo ṣẹ̀ṣẹ̀ lọ yìí ẹ̀ karùn-ún mo ló ń dà sí ẹ wo ẹ wo èmi ti ṣe tán o ó di ẹ̀kejì báyìí tí mo fẹ́ lọ o. mò ń kà á. ẹ kà á dáadáa o méjì tí wọ́n máa kọ́ lọ láwọn kan tí wọ́n tún padà ẹlẹ́kejì méjì ẹ márùn yá lọ yìí sí ẹ jà ẹ márùn. ọ̀rẹ́. kalẹ̀ bí o ṣiṣẹ́ ni. ayẹ ṣọlá. owó lọ ṣiṣẹ́ lé nìyí. ayẹ àwọn pípì wọn fẹẹ fi ṣe pa mí mo ti lọ márùn lẹ́yìn. sọ pé ìyá yẹn sọ fún mi pé ó dẹ̀ káwọn tó lọ mo ní kò kò ṣeé ṣe. kò ṣe dé o lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mẹ́rin kan tún ṣì ń jọ mí lẹ́nu bí ṣe ń ti omi bọ̀ wọ́n sọ fún mi pé àwọn nídìí àwọn nídìí. ó ga o ọ̀gá ọmọ ẹ ló ní òun fẹ́ rí ẹ mo dẹ̀ ṣe ń pọn omi lọ́wọ́ ni mo sọ yẹ ká wá wọ̀ ẹ́ bóyá wà bí kíni tí ì rẹ̀ lé ni. omi lẹ́ra sí. ẹ mú ní kẹ́ mú omi lẹ́nu ni. báwo ni ṣe máa mú mi. kí lè bá mu omi kọ́ ló dáa fún fún oúnjẹ. pé kóòkì ni fi ń jẹun mm. kóòkì. ìgbà míì gan juice ni máa ń lò tó bá jẹ́ lé ni mo wà. Mm tíì ni máa fi jẹ́rú oúnjẹ báyìí. tíì lórí oúnjẹ ah. Lipton. bọ́ǹfìtà. bọ́ǹfìtà. tí máa da milk agolo kan sínú ẹ̀. agolo kan odidi. tó máa thick tó máa rich. agolo kan kò dáa máa lo milk agolo kan nígbà tó yẹ pé èèyàn lè lò fún ọ̀sẹ̀ kan tó bá ti mu tó bá ti ja tó ti ṣe díẹ̀ sínú ẹ̀ báyìí wàá já pépà lẹ́gbẹ̀ẹ́ báyìí wàá dẹ̀ fi lẹ̀ lórí. Ah, wá gàrí ni wọ́n mú lé ni. àbí ṣe bẹ́ẹ̀ àmọ́ ṣàkàṣà ni pé kí wọn kàn máa jẹ oúnjẹ méjì tí bọ́ǹfìtà ló dídí rárá ẹ̀ báyìí oúnjẹ ni tí bá rí bọ́ǹfìtà mu mo ti yó nìyẹn lọ́tọ̀ màá tó á jẹun màá mú bọ́ǹfìtà ìyẹn ṣàkàṣà ni. o téèyàn bá ṣiṣẹ́ ó láti lásìkò gbádùn o bọ́ síbi kó já jẹun. Ah, kúrẹ́dẹ́ ẹ ṣe pati ni. pati báwo. irú àṣẹ tẹ kí ọ̀ràn ìjọba ẹ̀. mélòó wà nílé. bíi márùn-ún àbí mẹ́rin fẹ́rẹ̀. jájẹ́ lé ni mo wà ní ṣé. Ah? kúrẹ́dẹ́. ṣé òun jẹun rárá ni àwọn arítorí olórí oúnjẹ kan wàá jẹ ẹran márùn. ó sọ pé ò jẹ. àti ìṣẹ́ ọ̀la fẹ́ jẹ oúnjẹ la fẹ́ jẹ ìwòlẹ̀ ẹran owó èmi lọ. iṣẹ́ hmm. kan lówó iṣẹ́ kan lówó. Suidalahu hmm. anahu la ilaha illahu almalaika ulul ilmi qaiman bil qisti la ilaha illahu láìláì làwọn aláàzí sọlá kí ìdínà sọlá tàlẹ́mọ́sàkìm. alhamdulillah alhamdulillah rabbil alamin um, afawa muhammadu al-qasim. naam kú jòkó ǹjẹ́ ẹgbà pé lánàá já ata ilá mi nà láì ọ̀dà ntí n sọ ni pé ǹjẹ́ ẹgbà pé kò sí ọ̀nà míì tó ju ọ̀dọ̀ ọlọ́run ọba lọ tẹ́ bá wá gbà bẹ́ẹ̀ obìnrin tí ẹ torí ẹ̀ tẹ́ fi wá sí àyè ǹjẹ́ ẹ lè fi ilẹ̀kẹ́ jẹ́ kó máa lọ nílọ rẹ̀. àfa èyí tẹ́ sọ yóò ní ṣe ṣe o ṣé ìrọ̀ ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ yìí hundred thousand ni máa ń gbà lówó oṣù ṣé ń gbọ́ mi forty òun ló ní sixteen tèmi ìyá kazeem gan fún rẹ̀ ten naira ni máa ń fún kò rówó kankan ẹ wá pé kí n fọmọ mi lè filẹ̀ o àfa ẹ bá mi dọ́gbọ́n sí mi lè filẹ̀. ẹ ẹ ẹ ṣe gbà pé fàáìlù lè máa yòrì ìdù bó bá ṣe wọ ọlọ́run ọba ló ń ṣe ń ṣe nǹkan ẹ gbà pé bọ́lọ̀ ń ṣe bó ṣe wọ ọlọ́run ló ṣe rìn hùn. ẹ wo àfa eléyìí ṣe bí ọlọ́run sọ pé ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ àtijọ́ lájọṣepọ̀. ẹ wá wò tí n bá filẹ̀ bẹ́ẹ̀ yẹn mo dàbí òyìnbó ni bíi maga. alhamdulilayi alhamdulilayi rọ́bìlà ṣe rí àti ìjọ lájọṣepọ̀ tí ẹ sọ ohun inú mi dùn ṣe rí àkọ́kọ́ ń bẹ̀ anú àdánwò tí arán lù láyé lónìí ó ní pé a ẹ̀ ṣèwádìí nǹkan kó tó di pé a ṣe kó tó di pé yìí ó fi àyà lu àyà pẹ̀lú obìnrin ó yẹ kí èèyàn kọ́kọ́ lọ béèrè lọ́wọ́ àwọn àáfàá àbáwọn pásítọ̀ àbí gbogbo ọ̀nà tó bá mọ̀ láti lè béèrè pé ṣé ẹni iṣẹ́ tí mo lè fi àyà lu ni àbí kì í ṣe tí mo lè fi àyà lu. à ń ṣe yìí mọ́ lè wá báyìí dúpẹ́ pé ẹ ọlọ́run ò tí ì ṣẹlẹ̀ fi ní mi wá ń sọ fún yín gẹ́gẹ́ bí òtítọ́ sí pé ẹ bá fi í lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé fi sunnati rasulullah sallallahu alayhi wa sallam wa muhammad ó ní kó tó ara wa kó tó di alhamdulilayi ní kó tí ẹ gbà bẹ́ẹ̀. ẹ ẹ ló nìyẹn imú ah súnà kọ́ ó mi ìmọ̀ràn súnà níbi tó ta dé yìí o. kẹ̀tẹ̀ súnà. òun yẹ súnà o. lẹ́nu tí ọ̀dà ọ̀dà ń tẹ́ fẹ́ ni pé ẹ sáfẹ́fẹ́ ń dáadáa. bẹ́ẹ̀ ni àfa ẹni ló wù yín. bẹ́ẹ̀ ni àfa tó tó wù yín jẹun nípa yín lẹ́kùn ẹ bó bá rí bẹ́ẹ̀ gbà náà àwọn oníṣẹ́ méjì tí à ń ṣe tó ká pin ọlọ́wọ́ balẹ̀ ẹ sì ní ìgbéyàwó yín ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni. bẹ́ẹ̀ ni àfa next week. ó dáa bó bá rí bẹ́ẹ̀ mo fọlọ́ọ̀fin lọ́kànbalẹ̀ mọ́ ọ lọ ẹ rí yàtọ̀ dá mi lójú àpapọ̀. ẹ má dá òtún ọlọ́run bí ẹyin ilé ìbò ẹ má dá òtún ọlọ́run. àmì ìlí dá òtún ọlọ́run. ó dà alóògbé àdúrà yìí la hawla wala quwwata illa billah ẹ kílẹ̀ o. Hello this time around. Yeah. Hello. Oh, okay. If I chop your money this time around, I no go give you back. Oh. Forget. Kosi. -uh. Wow kí ló rí. ten eight five fourteen. okay. where's the five. Shami, Shami, Shami, no time. Where's the five? share his house. Ah, ah. come say you don't use juju Ah, I'm not be juju Hey, o. Eh, ayé finest. Ah. ayé la afa. onímọ̀ máa jẹ́ sí wa jẹ́ ní sàlẹ̀ no no. Eh. o ti sun máa sun ya. bàdé bàdé kí ló wá fún wa ẹ wá àjọ wà ń lẹ. ọmọ mi àánú àti o ọgbẹ jẹbẹ kọjá jẹbẹ kọjá. this baba just dey do any how dey chop me any how dey chop me any how. ọ̀gá ọ̀yà kí ló ń ṣẹlẹ̀ wa ò jẹ́ mi jọ ẹ̀ mo gbére wálé ní ìní ọ̀yà jẹ́ ká gbélé. oko dání ṣaṣọ yà pa sílẹ̀. ọ̀yà gbélé jẹ́ ká play eh, tutu you no go do am small small. ṣé a fi join join wetin. i no do thousand. ìgbẹ́ mú lé rárá. ó sì yìí sí. five fourteen ten one eight. ọmọ èyí jẹ èyí ò jẹ èyí tó bá ti jẹ lásán kó ṣe kí ni. calm down calm down wá ṣe ṣàkìlò tí wàá ní tó gbógun wáyé báyìí. ọ̀fọ̀rọ̀ ogunlẹ̀ ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ ọ̀pẹ ọmọdé owó kọ́ ní two thousand naira please please ṣàmì sí wa balẹ̀ uh uh-uh. ẹ who be this. Come, who be this one? Oh, yeah. Ah. alaye cup wetin now cup you dey make tani you dey craze which kind rubbish be this one now ah see which no rush lie me o which kind rubbish say na your papa voice be this one. ẹ má bínú sẹ ah. Eh. oya kọrẹ dídá fún ibẹ sọ ma bínú yẹn tẹ bá sọ bẹ ayé ma ba you dey make pa you use how play for here. ọ̀gbẹ́ni pákó ẹ lọ. ẹ jọ ṣé mo lè play. ṣe kó náà bá wo. ẹ lè lo tó pọ̀. wo àfọwọ́ tèmi báyìí kí ló ń jẹ́ farabalẹ̀ ọ̀gbẹ́ni à. No. Ah. Any 500. All the money, big all the money. Ní ṣọ́ọ̀bù ilé ìlọ́lọ́wọ́. Màá ṣe. Ẹ lù bẹ́ẹ̀, wẹ̀tẹ̀ gúnniṣá ẹ̀ àbí bá ẹjọ́ ọmọlé bàbá ẹ̀. Why man not pay you? No, calm down, calm down, calm down. Are you from Russia? Why you do rush now? What you dey see, man? Ten Where's my five? Oh, shall you you the crazy. No, no, no. Uh, you the mental ni? Uh, no, For no, my no, table, you the ah, mental. No, no, uh, I do lawyer, oh, I dey lawyer. Aláyé gbàgbára sílẹ̀, fèsì tó ń ṣe. No dey keep a face for here you oh. should car rubbish be that one?

No, no prison. Eh. Go back, go on, go back, go, go like this first, go like this one. You still play. See. Ah, lẹ́yìn tí mo tún to ń ta jẹ nǹkan. Ẹ eh, mo ti ní kẹ́ ẹ rí to lẹ́yìn ìsìn, màá dín fún yẹn lọ́tọ̀ ẹ ṣọ́ọ̀tì nù yẹn. Aláwo bí. Ẹ ti jáde náà. Wo bí. Bàbá Bólú, to kọ́ lówó lóòótọ́. Ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Ọ̀rẹ́ yín finú hàn ni ẹyẹ ò sọ fẹ́ yẹ pé kò ń bọ̀. tó dáná tó dáná torí èmi rèé mò ń ṣiṣẹ́ jùlọ ṣùgbọ́n mò ń rówó dè mí lọ ká ní díẹ̀ díẹ̀ ló dẹ̀ fi ń yàtọ̀ sí àṣìgbọ̀ látàárọ̀ báyìí kó tó di ọwọ́ ọ̀sán owó tó máa ti pa mo lè má pa lọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ máa máa gbómi káàkiri máa máa tó mi kiri wọ́n máa fowó wá bẹ̀rẹ̀ pé omi ẹ̀ ó ní nǹkan tó ń fi sí ni mo dẹ̀ bẹ̀ mo bẹ̀ títí mo bá sọ pé jánu mi jẹ́ kí mi náà mọ ọ̀nà tó ń tó ń tọ̀ yìí mi ni mo fẹ́ gba ìjẹ lẹ́nu ẹ̀ jẹ́ kí mi kàn mọ́ ọ̀nà ni kẹ́kẹ́ lómi ìṣó lórí burúkú tó lórí ibi tó wọn wọ́n lọ́ máa ṣe wá lórí burúkú. tí mímí kanlẹ̀ ilé mi ò fẹ́ o ẹyẹ máa mi kanlẹ̀ má dẹ́rù bà mí ẹ jẹ́ ká gbọ́kàn wá sí ọlọ́run kí lọ́lọ́run lẹ́nu náà ṣé ọ̀gbọ́n náà tún fẹ́ máa dúró lórí pé kakàn dúró lórí ọlọ́run ọlọ́run tá à ń sọ ẹ̀ ọlọ́run ò ní sọ ẹ̀ kára náà ó gbé gbìyànjú ká ṣe nǹkan. ṣé mo rántí o wọ́n sọ̀rọ̀ àfa kan lọ́jà lánàá wọ́n ah! ròyìn àfa yìí wọ́n ní ó ní agbára burúkú burúkú kò sí ìṣòro tíyàn bá dọ́dọ̀ ẹ̀ tí kò rẹ́ni jáde. ṣé káà náà lóbìnrin tí wàá ká lọ sọ̀rọ̀ ṣó o mọ̀ bẹ́ẹ̀ ibẹ̀ àmọ́ mo fi ti kọ́ àdírẹ́sì ibẹ̀ mo dẹ̀ bàdúgbò yẹn labádàdúgbò abèrè àfa. jà jà lọ jẹ ká lọ. ó yẹ fún mi lẹ́pà díẹ̀. <laughs> obìnrin lè ní. ọ̀nà àgbọ̀nù gbòòrò àdàrú rẹ̀ pa. ẹ eh, eh, eh, wá wá. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin kọ́ ló máa ń kiri omi káàkiri bí ni. bẹ́ẹ̀ni. ẹ ẹ dákun ẹ sáré bá ń gbé omi wá mo fẹ́ sáré lo omi. ẹ tírọ̀kì àbí méjì. fún gbà tó jẹ́ pé mo jẹ́ afọlẹ̀ àbí afẹ́fọlí tírọ̀kì kan náà ti tó ṣebí ká fi lò fún lé ni. ẹ ẹ wá ẹ mọ̀ pé o. ẹ ẹ sáré ni o ẹ wọ first man ni o. Ah. ó yẹ sáré ah ọmọ omi ṣe ń yídi lọ olùsè ìdílé mi kẹ́ẹ̀dì omi àwọn aráalé yìí wọ́n burú bọ́ ọkàn mi lẹ̀ olórí burúkú ni yìí o bàbá yẹn ti tún lọ gbómi wá kẹ́ ẹ lò ó tẹ gbọ́ ẹ̀yin jòkó bí gbàtà ń gbọ́ ẹ̀rẹ́ rìn bíi súnbẹ̀ ẹ̀yin náà kọ́ lẹ́ máa jó mi lò ẹ̀kẹ́ yín kànjì kànjì bí gbàtà sẹ̀ dín pọ́pọ́ fún tán. irọ́ ló pa irọ́ ló pa serious ah! mo serious eh? ah! eh? kí ló ń sọ yìí eh? kí ló ń sọ yìí. Ah, bọ́mọdé kú. ẹ ṣe ẹjọ́ sà máa nídìí omi tírọ̀kì kan. máa ní sùúrù ni because èyí tí mò ń kọ lọ́wọ́ yìí ó ní ẹni tó fẹ́ lọ gbé fún fast fast bíi titi yín ẹ mọ nǹkan tí mo lè ṣe ẹ jẹ́ kí ọ̀rẹ́ mi yẹ ni kó bá yín pọ̀ tí yín. ẹ wo ẹ má bínú sa ọ ṣe rí ti ọ̀rẹ́ yín yẹn ó mọ̀ máa pẹ́ ń tèmi ẹ gẹ́tì ṣe rí ìtẹ̀ wọn lọ́wọ́lọ́wọ́ yìí nìsín ni mo fẹ́ kẹ gbé kẹ gbé bá wa because wọ́n ń dáná lọ́wọ́ òun ni pọ́ǹpì machine wa bàjẹ́ mo dẹ̀ máa ní di omi yẹn jọ nítorí ọlọ́run ẹ wo two thousand naira ni ẹ jọ ń torí Ọlọ́run ẹ tètè bá mi yẹ bá kíá kíá kíá kíá mi ìfẹ́ kó pẹ́ o. ẹ jọ ń mo lọ́dọ̀ yín. ẹ mọ lé mi ní eh, síìtì kẹta ń bẹ ní ilé baba dáúdù. ilé baba dáúdù ibẹ̀ ni mo gbé náà. Ah, ó kàn yín lára tán. ìjọ sá màmá retí yín o ìjọ má disappoint mi. gbọ́ two thousand two thousand naira fún truck kan. ó sì ní ọ̀dẹ̀ bàbá o ọ̀rọ̀ mi ń tá mojútó kò yẹ kí bàbá mi jìyà kí mi ọmọ tún gbé. sẹ́rù e. ẹ wo nìyẹn ni. ẹ wọ mo ti gbé omi délé wọn ní ẹ̀sìn lé mi. Ah, ẹ má bínú kó tó di pé ẹ dé ìwọ̀n pé ìyàwó mi ti ní kí ẹlòmíì ò gbómi wá ẹ má bínú tó bá dé. ìgbà tí ẹ mọ̀ pé ẹ ẹ ti ìyàwó yín máa gbé omi ẹnìkan máa ta omi fún ìyàwó yín àmì ẹ ṣe ti jọ sọ pé o ìyàwó mi o ṣé o ti polómi àbó polómi o o ti fẹ́ polómi mi ẹ wá dé kí n máa waste time kí n lọ pọnmi láti ibi tó jìnnà bẹ́ẹ̀ ẹ wá ní ìyàwó yín ti pọnmi síbi. má bínú tó bá di jọ́ mi ẹ ìbẹ̀yìn <laughs> ẹ máa láti rà nítorí mo ti gbé mo ti gbé bọ̀. ṣé bómi ni ẹ ọ̀dà ẹ gbélé tó bá di parí oṣù kẹwàá gbowó. ìparí oṣù báwo ṣé mo ṣiṣẹ́ ní factory náà báwo èèlò ni truck títí ọmọ adóde ìparí oṣù lọ́n lọ́n lọ́n. ẹ ẹ gbà yíhun ẹ ṣe bọ́lá kan mi tà ẹ sọ́ọ̀tì ó ṣe wá le tó bẹ̀. ẹ tẹ ẹ tẹ kánú kánú yàn rárá ẹ mú mú eré títí lárúgbó ara mi tí mo ti truck káàkiri ẹ ẹ ṣàánú mi ẹ ní kí kò kí n lọ wáyé tó máa rà káàkiri ní gbòòrò. ṣe èmi mo ní kẹ farúgbó ara kẹ mọ lọ iléèwé ni tẹ wá lẹ farúgbó ara tí omi ẹ ẹ ẹ èló gan ni kíní yín. three hundred ni. three hundred ẹ sọ gbọ́ndẹ̀ náírà. kílẹ̀ wí. ẹ wo apami sàyẹn sàtúpẹ̀pẹ̀ lẹ́yìn tẹ̀yìn tẹ̀tẹ̀tẹ̀ kílẹ̀ wí ṣé o jẹ pẹ̀tró ni ṣé bó mi ni ẹ máa lọ mú lẹ́ngbà náà àná àti ra omi sẹ́yìn ọmọ jẹun lókè mọ́yó ni mo kàn fẹ́ ra pé kí n máa kírun wàhálà tẹ́tẹ́ sí ẹ tún sọ̀rọ̀ pé kí n ṣe é gbà bẹ́ẹ̀ gbà. àbọ̀tẹ́ ẹni sùn náà àbàtẹ́ yín mọ̀ pé kí ni ṣe wọ́n á kọ́ pé kí mi sọ kí mi gba one hundred naira lórí omi three hundred naira gbogbo wàhálà tí mo ṣe tí mo fi arúgbó ara máa máa ti kí ní káàkiri ẹyin ò rí yẹn nígbà yẹn. èmi mo ní kẹ́yìn farúgbó ara sáko nílé ìwé tẹ́yìn fi farúgbó ara kiri omi káàkiri. ẹ wá jàre ẹ wá jàre ẹ wá jàre ẹ wá jàre. ọ̀ya ń gbọ́ torí mi ń lọ bìkan gbogbo eléyìí ṣe yóò kó kan ní o. o dà sí hundred naira ni àbí. o dẹ ẹmu abẹ ẹmu abẹ bọ ẹ má jẹ kó ṣẹlẹ̀ njọ mi o ẹ olúwẹ̀ ń lọ bí kájú bẹ́ẹ̀ máa ń dá iná tó ń ra àgbàdo ẹ̀ ní ní ṣe jọ àti seventeen àkọlùkù lọ. irọ́ o irọ́ o buy o we lè dára fún wa. Eh, ọlọ́run bá ti ń bá yẹn dágbé ẹ̀rù yóò bá yẹn gbé ẹ̀rù yìí àbáríkà alábíwá mahama sálọ̀lá ẹ wo afa ṣe rí ikọ̀ tó tiẹ̀ máa ń dùn mí jù ni pé gbogbo àwọn èèyàn tó máa ti ń wò mí kó tó máa ń rí ni pé ìyà ò jẹ mí wọn ò dẹ̀ mọ̀ pé alára máa mọ̀ ìyà gbogbo àwọn olóore tó yẹ kó máa ṣoore fún yàrá máa wò pé ah, arákùnrin yìí bóyá kàn ó kàn ń dìbọn lásán ni nígbà wọn mọ̀ pé ìyà ń jẹ mí lóòótọ́ lóòótọ́. làákùrà ẹ ṣe rí lóòótọ́ mọ̀sídá bímọ tòmọ́rù ó dáa ká sọ ojú abẹ níkò nígbà tí èmi náà kọ́kọ́ rí yín èmi náà fojú bẹ́ẹ̀ wò yín ìyá ọlọ́lá ló wọlé tọ̀ mí wáyé àmọ́ nígbà tí ẹ wá kó gbogbo ẹ̀ tí ẹ ṣe fún mi lálàyé ó wá yé mi náà yékéyéké àmọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé thamani àtúnlẹ̀lmárì làbúdà àyàrá sòrúurù wà ọ̀sìnà ìgbà ìbànújẹ́ náà lẹ̀dọ́ mọ̀lù láyé ó dẹ̀ tún mọ̀lù gbàdùnú tí ẹ̀dá bá ń banújẹ́ bẹ́ẹ̀ ṣe ń banújẹ́ yìí dájúdájú lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú náà ló kù ní tí àwa ṣe ń bẹ̀ ni pé a ṣe istihara lórí ẹ̀ eh, a ṣe àyẹ̀wò lórí ẹ̀ ìgbà ó bá fi tó bíi mm, bí ọ̀túnla ẹ padà wá sí ìhà yìí alibarika nabi wa muhammad ìṣòro yín ọlọ́run bá yanjú ẹ ẹ fọkànbalẹ̀ ẹ tẹ́wọ́ àdúrà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم جلبنا الشيطان. èmi ṣáà ní pé bó yẹ sọ owó lẹ́yìn mẹ́ta àwọn ọdún ra mi kò yé mi báyìí mi náírà rárá ẹlòmíà máa ná odidi truck kan ní tó àtẹ̀yẹ kí n sọ two fifty nìkan three hundred péré. irú ìwọ̀sùn wo la fi ń lo ẹ̀yìn wo èmi ò ń gbà fún wọn owó rèé omi rèé ni àìmọye tó tẹ̀ ti sanwó kalẹ̀ tí n ti jà mí fún ọ. mo sanwó lẹ. èèyàn kan á sọ pé òun ò lówó níbo làyè yẹn wà. ìwú kù dí mi mọ́jà rè. sàlámù aleykum o. ẹ kú àpérò. ẹ pẹ̀lẹ́. bọ́mọdé òkú. ẹ wo àgbà ló ń dàjà rẹ. ayé ni ènìyàn. bẹ́ẹ̀ ni ṣe èèyàn lẹ́sẹ̀ ẹranko. Ah, ah. ẹ máa yọ sábà wa. Ah, bọ́mọdé òkú kí ló wá dé. kí ló dé tá yín láàárọ̀ yìí ẹ wò alájà ó rẹra ẹ mọ̀ pé iṣẹ́ mi yìí gan ò easy tí pé pàápàá ọ̀dọ́ yẹn ó nọ̀sẹ̀ ó nọ̀sẹ̀ ẹ wò ẹ máa fowó kún owó mi ni o. ó sì mọ̀ pé bí tẹ́ ń lọ náà nìyẹn tó bá jẹ́ tàfikún yẹn ní kékeré ni nínú tọ́lọ́run bá lè ṣe. èlò la fẹ́ fi kówó mi ó kéré. gbígbẹ́ máa bá a fi kún. ẹ gbà owó yìí tẹ́fẹ́ bá mi pọn léèní èyí tá a jẹ yín tẹ́lẹ̀ ó yá ẹ fi lè ṣòwò rìnsẹ̀ ṣó tán. owó rìnsẹ̀ kẹ má ṣì mí gbọ́ o ṣe lọ́dọ̀ yín yẹn kò ná ẹsẹ̀ púpọ̀ rárá ẹ wò kò jìn rárá láìpẹ́ mi gan lẹ máa bá ń bẹ̀. ẹ má wàá fojú wa sọnù ẹ tètè bá wa gbọ́n mi wá àwọn ọmọ yẹn wà ní ṣọ́ọ̀bù èmi jáde lọ báyìí ẹ jọ kó má jòun ló máa dá wọn dúró. alájà àníkẹ́yìn ṣe sùúrù mo ti débẹ̀ tán owó òrìṣẹ́ rí. mi ò fi yín lẹ̀ o. ẹ ṣe gan alájà ẹ ṣeun gan. ẹ ṣe gbọmọdé ìtajà sọ tẹ́lẹ̀ ni pé wọ́n fún ẹ lówó pé o tí ì gbomi wá wọ́n á fún ẹ lówó òrìṣẹ́. àbúrò pé iṣẹ́ ọlọ́run pọ̀. ọ̀gá ọlọ́run ọlọ́run ọlọ́run iṣẹ́ kọ́ lówó. ọlọ́run nìkan ni o àbí. ẹẹ ó dàbí. hello. ah wọ́n ti mú ẹ ní yunifásitì wọ́n ti mú ẹ olúwo mà ṣe o wò ó èmi gan ò ní pẹ́ délé máa tó close nísìn mi ò pọ́n mi kankan mọ́ lẹ́ni tètè máa lọ́ọ́lì ah, ayọ̀ abara títí ni. so láti ní àti kí ni admission sí yunifásitì yunifásitì gbọ̀ngbọ̀n ìyẹn wà lè ah, báwo mo lọ owó tó máa sọ owó léwu owó tó sọ sí máa le gan. <laughs> ayé ni iṣẹ́ kan lògo ah. gbogbo owó yẹn mi ti ń réjọ mo ti ń réjọ kó tó dé mi. ó ń réjọ láàrin owó omi. láàrin omi yìí náà ah. ṣé ìwọ ń tọ́jú owó rárá ni. mo ń tọ́jú mo ń tọ́jú mo ń tọ́jú owó yé mi náà ni. wá ẹ̀wọ̀n ló dà. jẹ́ tètè lọ́jọ́ mi alájà. báyìí lọ pọ̀ mọ́. Hmm dáyọ̀ lọ́kàn dáyọ̀ lọ́kàn ó dẹ̀ lóhun kò tẹ́ndì kò tẹ́ndì rárá kò tẹ́ndì mo sọ fún yunifásitì òun lówó jọ ní bọ̀dá sẹ́ ẹ̀gàn yìí máa pọ̀ ju ojú dẹ́n tìlú ayé ayé wa múnú mi dùn. <laughs> ayẹni ayẹni ayẹni. omi ti kú dànù owó títí wọ́n dànù tipẹ́. ẹ má bínú yẹn. kí ló dé kí ló ṣe é tó bẹ́ẹ̀ tí mò ń wá gba gbogbo ọ̀pẹ̀ báyìí. ẹ̀wọ̀n gbogbo ọkọ̀ tó ṣẹlẹ̀ síyàn yìí ṣé kò tó ọ̀tún láti bẹ̀rẹ̀ ẹ̀ òun ni à eh, bí akúra owó owó owó máa rí mílíọ̀nù ọmọ àkànkí wọn tó lówó sí àti fìkọ́ gbogbo ilé ìyàwó àjẹun ọmọ àjẹun asanwó ilé asanwó iléèwé asanwó náà gbogbo ìlú tó rò tó rò. ẹ ẹ amúgbó tó kàkàlẹ̀ náà yẹ ìrònú kan ló máa yanjú ẹ kò sí tí ìrònú ṣe fara ju epo tún dákú àwọn àwọn mo fẹ́ gbọ́ mi mo fẹ́ gbọ́ sórí tó lè lójú ìbò tó ó ní ìgbà kan kó ṣe dáadáa àti ìrètí kéèyàn tẹ̀ lọ́wọ́ gbàdúrà. ẹ mọ̀ gba tí mo ti ń ṣiṣẹ́ ẹja láti kékeré màá títí débi tí mo fi dé yìí ẹ ló máa dáa. bọ́lá akómi tàbí ìwọ ní kó ṣọ́ọ̀tì rẹ̀ ó sì máa dáa alibarika anabi wa muhammad ọlọ́run á sọ̀rọ̀ yín dayọ̀ gẹ́gẹ́ bí wàhádù tí mo ṣe pẹ̀lú yín àdéhùn tí mo ṣe pé n ó bá yín ṣe istihara lórí ọ̀rọ̀ yín ìgbà tí mo ṣe istihara náà ọlọ́run fi hàn mí nínú rúhù ó jẹ́ kó yé mi pé ògo ìdílé yín ni ò tí ì dé. kò yé mi afa ògo ìdílé ìdílé wo ṣé ìdílé mi lápapọ̀. ògo ìdílé tọ̀dọ̀ yín ògo inú ilé tọ̀dọ̀ yín gangan ni kò tíì dé. tinú ilé tọ̀dọ̀ yín. tinú mi ọ̀gọ̀ngàn kò yé mi kò yé mi náà. ṣe rí ògo inú ilé yín tí mo ní ò tíì dé o gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fi yé mi ẹ̀yin àtìyàwó yín yóò ní ìdí kẹ́ ẹ súnmọ́ra yín kẹ́ ẹ bí ọmọ kan sí i ó dà pé ẹ ti ń gbèsè ra wọn báwọn tó máa ń ṣe test ẹ̀jẹ̀ wọ́n ṣe máa ń kọ orúkọ ẹlòmíì sí kan tó máa fi rò pé bóyá ẹ lẹ ṣe o bóyá àyẹ̀wò tó yẹ kí ẹ ṣe lórí tèmi òun kọ́ lẹ ṣe tẹ ṣe tẹlòmíì tẹ wá fẹ́ rò pé tẹlòmíì ẹni tèmi èmi kọ́ ni ẹ máa rí sí pé pé kémi lọ bímọ mi ládùn ìyá tó sọ pé ó mi jẹ mí. ṣe rí ọ̀rọ̀ tí yẹ sọ àwọn dókítà náà máa kọ̀wé àwa àfa ò níwèé kankan tá à ń kọ́ tó ju Kùránì lọ àwọn náà máa síwèé mọ́ tá a gbọ́n ọmọ ọba fọ́sùn ṣe é rí iṣẹ́ tiwa táwa ń ṣe kò sí yìí ń bẹ o orí mi pé bẹ́ẹ̀ ni orí mi ò ṣe dàrú ṣe rí ògo òdílé nígbà mi àjọmọ àkọ́bí tí yàn bá bí ni ó jẹ́ ẹni tí ó jẹ́ kó gòdílé yàn kó di nílá ìgbà míì á jẹ́ èyí tó wà láàrin ìgbà míì yóò wá jẹ́ àbígbẹ̀yìn ṣe rí ìtí ẹ̀ṣẹ̀ fẹ́ bí nísìn òun ni ó sọ yín di nílá táyé tiyín náà fi dáa tí ó gbógo délé yín tí ó gbéga. àkọ́bí mi yìí máa wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi tó ń tọ́jú ẹ̀ tí mi rówó tọ́ tí mi rówó bọ̀. ọ̀rọ̀ yín yé mi ẹ̀ ń wò pé ṣé báyé yín ṣe tó rí yìí náà kéèyàn tó wá lọ bímọ àmọ́ tẹ́ bá gbà pé lánàjá ata ilá mi nà láì tẹ́ bá gbà pé kò sí ọ̀nà mi tó ju ọlọ́run ba lọ nǹkan tí mo bá sọ láyé tí kò wá nílà wa ẹni wà ilà wa yìí wá ọlọ́run ọba ló sọ ó sì jẹ́ nu ẹ wá wò. ìkìlọ̀ pàtàkì kan ó wà ń bẹ̀ o ṣàríkìlọ̀ tó wà ń bẹ̀ ni pé ẹ má sọ fún ẹ̀dá ọlọ́run kankan pé wọ́n ní kẹ́ ẹ lọ bímọ sí i ìjẹ́ ń gbádùn mi kí ẹ sì má sọ fún ìyàwó yín gan bẹ́ẹ̀ bá délé pé àfa ní kẹ́ ẹ lọ bímọ kan sí o ọmọ tẹ́ ẹ bá bí oní ògbógòdì lè yín ga ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ kódà kó jẹ́ ìyá tó bí yín ẹ má sọ fún o kó jẹ́ bàbá tó bí yín kẹ wá lọ́rẹ̀ẹ́ kan kó súnmọ́ yín bíi ká sán ọrùn ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o. tí máa lọ ṣe mistake sọ fún kọ. Ah! Ah! ẹ má sọ òyìnbó mọ ìwọ ní jẹ́ mistake ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o n ò rò pé gbádùn ẹ má jẹ́ kí orí bẹ́ẹ̀. mọ́ bẹ̀rù. mi ò bẹ̀rù mi ò bẹ̀rù. Bàbólú, èmi ìgbọ́rò tẹ́ ń sọ lẹ́ẹ̀kan yẹn dáadáa. Pé ńgbà tẹ́ dọ́dọ̀ àfa, àfa ò rí nǹkan kan fún yín sọ̀rọ̀ wa yìí. Àfa ò fún yín ní ẹ̀bù àbí kó gbómi àdúrà fún yín àbí kó wọ̀ǹtù fún yín àbí kó fún yín tírà àbí kó kọ bí àdúrà àbí nǹkan kan eléyìí lẹ máa fi rọrí o eléyìí lẹ máa fi bọ́jú eléyìí lẹ máa lé sójú o eléyìí lẹ máa fi ṣan ẹnu o kò fún yín ní nǹkan kan. báwo ṣe máa ń ṣe báyìí tó yọ lọ mo sọ fún ẹ mo ní wọn ní ká lọ máa tẹra máa dùrà kò jù bẹ́ẹ̀ lọ. Ah! agidi talika bàbá bọ́ọ̀lù àbáfà ti bèrè owó lọ́wọ́ yín ẹ̀ náà lè fún un. ẹ wo owó ni kẹ̀kẹ́ yìí rere o kò sí nǹkan kan ọ̀fẹ́ kankan níbi kankan o bẹ́ẹ̀ bá fẹ́ lọ gbàdúrà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ sanwó tẹ́ ẹ̀ bá dẹ́dì láti sanwó wọn ní fún yín ní nǹkan kan gbà tó ti béèrè owó lọ́wọ́ yín tẹ́lẹ̀ ẹ̀ ní fún wọn lówó ló yá kúkú fi àdúrà tì yín lọ àbí. wo wo wo arábìnrin mo ti sọ fún ẹ mo ti sọ fún ẹ mo ti sọ fún ẹ wọn ní ká lọ máa gbàdúrà àdúrà náà ní ká máa gbà kó dúpẹ́ lọ wo mo fẹ́ jẹun o mo fẹ́ jẹun. ẹ fẹ́ jẹun ẹ mú kankan wá látọ̀dọ̀ àfẹ́ ẹ fẹ́ jẹun ẹ wo níbi ìsọ wa èmi máa ń rí gbogbo àwọn tí ó máa lọ́gbà àfàtọ̀ ń sọ yìí ìmí inú wọn á dé láàárọ̀ báyìí omi ó máa wọn wọ̀nyí wọ̀nyí wọ̀nyí wọ̀nyí ìmí máa dà nǹkan lẹ̀ ni ìmí ó ti ní èyí tó máa fi pajú ìmí ó ti ní èyí tó máa pò mọ́ kírìmù ẹ̀ tó máa ṣe ẹ̀yìn tàdúrà àdúrà àwọn lọ́níkẹ́yìn lọ́ máa ṣe nígbà tẹ́ ẹ fẹ́ sanwó ẹ fẹ́ sanwó iṣẹ́ àbí ó dé ẹ̀dẹ̀ fẹ́ jẹun. nígbà tẹ́yìn débẹ̀ tí yín tẹ́ ẹ lọ àdúrà lọ́ní ẹ̀ lọ́ máa gbà ó dá kílẹ̀ fẹ́ jẹun ṣé ẹ jẹ wà. ẹwà tájẹ kù lálẹ́ àná ṣé báyìí ń wọ ẹ̀ bá sí kó lè yòyìn dáadáa. ẹwà àtẹ̀pà. ẹwà kékeré tájẹ kù lálẹ́ àná nìkan ló kù ṣé kí n bẹ̀ wá yẹn fún yín kẹ́ni kí n bẹ̀ bá yín ru ẹ̀bà sí kó lè yọ yín bí ní ṣíbà ilẹ̀ wà tó kù ẹ̀yin náà mọ yẹ iye ìwà tẹ̀jẹ̀ lálẹ́ àná tẹ́ ẹ̀ bá ti mọ̀ pé ẹ̀ lè fẹ́ bàjẹ́ ṣé mú gàrí wá gbà yín. ẹ wà á máa kéré wàhálà tó rẹ̀ bá sí náà ni. ẹ agidi tali ka burúkú ẹ wo ó dàbí ti gbà. wọn fẹ́ wà á tẹ báàgù. ètò ìbínú ó lè jowó lọ́bẹ̀ ìlà ọmọ bẹ́ẹ̀ yẹn pé mo tọkùnrin o òye màá sọ pé mo tọkùnrin à òye màá sọ pé mo tọkùnrin táyà bá jí mi pẹpẹ. bébì mo wá ń bì táyà bá jí mi lọ́gbọ̀n sọ pé mo sáré fún àwọn aṣọ yìí ni. aṣọ wèrè wo ló fọ aṣọ òṣìṣẹ́ tá lọ́rùn ẹ̀ láṣọ tó ń fọ̀ nsìn aṣọ òṣìṣẹ́ wo ló fọ. aṣọ tẹ náà ni.

orí ẹ̀ ò pé o orí ẹ̀ kò fẹ́ máa frustrate mo dẹ̀ sọ fún ẹ mo sọ fún ẹ mo ní ọ̀lẹ ni mí mo ní mo ò lè ṣiṣẹ́ orí mo máa ṣe gbogbo ẹ̀ nísìnyí òun gbẹ̀mí mi gbóná ó wà kó yọ̀dẹ̀ ṣó wà kó yọ̀dẹ̀ tó tó tó. ọjẹ́ o ṣe oko nu ọlọ́wà gbé lẹ́yìn gbóná mi fẹ́ gbé lẹ́yìn gbóná mi. Ah, ni kí ló wá ṣe ń bí. ẹ ẹ fún oúnjẹ mi ni àtúntò máa fi mọ́tò padà sí skul. mi ò fowó oúnjẹ lẹ hmm. níbo ni wọ́n wà nígbà tí mò ń jáde nílé. mo tí ì jí o. o tí ì jí máa gbé nǹkan tọmọdé yìí sọ kò tí ì jí láago mẹ́sàn-án aago mẹ́sàn-án ni mo kó nílé o tó nù wọn ò tí ì o òṣìṣẹ́ wà lórùn abánináwó wà ń bòjì o tí ì jí ẹ ṣe ìwé dẹ̀ lára rí bọ́ǹsì. owó yẹn mo wá gbà. owó wo. kí o padà sí skul. kó padà sí skul ó wá gbowó ṣé níbi tí wàá yín máa sọ́ra mi dowó mò ń béèrè ni o ò béèrè lé ṣé ibi ni mo ti fẹ́ sọ́ra mi dowó ń bì ókè o èló lowó náà. three thousand. ayé jajaja three thousand nídìí iṣẹ́ omi yìí náà three thousand ókè mo ti gbọ́ torí bá bẹ́ẹ̀ ṣe á jẹ́ pé gbogbo owó ni máa bó fún ọmọdé báyìí two five four eight two five ṣètò ìpalá rẹ two thousand five hundred. lọ títa gbàgbà kó máa lọ tó bá ṣe fẹ́ ṣe kó lọ manage yẹn. ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ bẹ́ẹ̀. kí ni. mo ṣe wà nínú àṣírí mo ní nǹkan mi wà. kí ni. Ah! ewu ẹ̀fín mi náà kí ló dé gan-an ah, ah! oníbàárà yín ṣe ń bó lè bọ́ báyìí náà àfúndòwò dẹ̀ tún tójú bọ́lẹ̀ ẹjọ́ tó yọ lọ́mọ. ṣùgbọ́n mo sọ èmi kọ́ mo èmi kọ́ mo ní mi bí mi ní nǹkan ọ̀rẹ́ tó wá sọ pé mi bó lè ẹyin lẹ́nu nǹkan yín bíi ti báwo fọdún òde ti fọwọ́kàn mi bẹ́yìn ẹ sọ fún mi ìbí ti pa mí tì ẹ pa mí tì bí bí aṣọ tó ti gbó ẹ fi mílẹ̀ jẹ́ kí mi sùn. ó yọ kó yí ẹ náà ó yọ kó mọ̀ pé ó rẹ̀ mí gbogbo tó bá ti ṣẹlọ tí mo ṣẹlọ tí mo dé tó tó rẹ̀ mí mi mo ní lè ṣe ọkàn nìkan tó fà á nìyẹn ṣùgbọ́n lálẹ́ yìí owó ara mi wà lọ́nà gan wà lọ́nà gan tó wò tó wò lọ́ má bínú jọ jọ ọ̀nà jọ orí kí lẹ́wà mi àkànbí kú rẹ ẹyin fún jẹ ẹyin bá wo ẹ ọmọ tó ó dùn bá ẹ ẹ dábàá bínú bínú bínú bínú ayé dáadáa. Ah, wow. Ah. Daddy. Shala. Sitting room, no joke, sitting. Monday. One minute, bro. Ah, my dear. How are you? Yeah. How are you, dear? Ah, ah. Oh, oh. ah, no bad. Let me come. Money surprise me. Surprise? You don't surprise me wow. Fẹ́ mọ̀ bí tó wà. Mm. Ó wà ń ta. Eh, ẹ tẹ̀lé bọ́lẹ̀. ta ló park mọ́tò yìí. èmi ni. ló park mọ́tò yìí. dáàbò ọkọ mi ọkọ mi. mo sọ rí i. ayé mi ti dá o. yín pé fún mi kẹ̀rọ mo jó ọ̀rọ̀ lárí ẹ bó ṣe ń ṣe. ọkọ mi ọkọ mi ra mọ́tò ọkọ mi ra mọ́tò. Mo mi ò wí mọ́ wájú mọ́tò ìlọsí ọ̀rẹ́ dá sọ́jà rẹ̀ wo èmi ni màmá gbé lọ sọ́jà ó ṣe wà yẹn tí bá ti lọ sọ́jà báyìí tí bá kì í stẹ́rìn yẹn mọ́lẹ̀ báyìí má máa ṣe báyìí wọ́n ti gbé wọ́n ti dárọ̀ ọlọ́run wá ah, dúró o wá níbi pé mọ́tò mi lọ ọjà ni wọ́n fẹ́ máa gbé lọ òun náà fẹ́ máa gbé lọ sí. àyẹ̀wò àwọn ọ̀rẹ́ mi wọ́n ti dáná láti wọ́n ti ah, ah. gbé. ọlọ́rẹ̀ a ti gbọ́ a ti gbọ́. ló ṣe dì kí ló ṣe tí ń ọ̀rọ̀ oúnjẹ yìí tí ń pé bí oúnjẹ ọ̀sìn lé tó jẹ bá ti tọ́ iná ojú àmì èjì nìyẹn o. mọ́nàmọ́ná ni ẹ̀ straight o adébí hàn. ojú àwọn oúnjẹ ló ń ṣe mi oúnjẹ ló ń ṣe mi. kí ló lè dẹ́yìn kí ló lè kí ló lè máa ṣe. ọ̀nà pa mi wo ẹ ti dáhùn. ọ̀ràn báwo. òkúta ẹ̀sìn ẹsẹ̀ tí ń yọ ń ta ti dáhùn ọ̀rọ̀ mo dá kílé ṣẹlẹ̀. ṣé mi kì í sọ fún mi sọ fún yín ẹ máa ní ẹ òjò ńlọ ya máa máa bọ̀ bí máa bọ̀ bí sí máa bí ẹ kìnnì kan ṣe mí sáré wa ẹ ẹja sáré ṣe ẹ ń jì mí ẹ ń jì mí ẹ ń jì mí òun lá lolololo là ń wá kó wálẹ̀ lò wálẹ̀ láti jọ yìí sí yìí o. ètí lóyún. aláwo <laughs> ṣe olóyún olóyún wo ṣòro tó wà nù ẹ wàá rù láyọ̀ wàá sọ láyọ̀ bí ewé ṣe ń jábọ́ lára igi òkú tí ó kì í ní igi òkú lára bó ṣe máa jábọ́ nìyẹn púrò bẹ́ẹ̀ni ọmọ alálùbáríkà lọ́wọ́ yẹn. kí ló fẹ́ fi tọ́. fi títọ́ ọlọ́run tó pèsè á pèsè àyè títọ́ fún wa máa wọ̀. ẹ wo ọmọ bóyá ogún ọ̀dọ́ ọlọ́run kọ́ ló pèsè lé àfọwọ́fà yín ni o ẹ̀yin lẹ́ fà á. ìwọ ò mọ̀ pé òní araṣọ lọ́jà ọ̀la araṣọ lọ́jà yọta bá kún kan aṣọ àṣègbè ọmọ ní kábà ìyàgbé mi ọmọ ní kábà. Hmm. ọ lẹ́nu mi. bẹ́ẹ̀ni. bólú tajọ bí o bólú wa tó bá wa gbé. ẹ ìwà ló dá àwọn tó tọ́jú ẹ. àwọn ọmọ wo ló ń tọ́jú ẹ àwọn wo ló ń tọ́jú ọmọ lọ́mọ kì í ṣàdọ̀ ẹ̀gbọ́n yín lẹ́la fi gbọ́dú sí ọdún òní ni àti ìjẹ́ lọ gbólúgbẹ yìí ó ti pọ́dún kan láti rí ọmọ tajọ bí ó pé ọdún pẹ̀lẹ́lẹ́ ní hmm, bá wa tọ̀ wọ́n. kí ni ẹ máa lọ ṣe lóògùn ká ló máa wò bí ọmọ wọ́n tọ́ ń bẹ̀ sí bí bí bàbá yẹn náà làwọn tó wà ń bẹ̀ tó ń tọ́. Eh, a tún wá délé ìkọ́tún wa bàbá wa tọ̀. olùṣẹlẹ bẹ́ẹ̀ Ọlọ́run tó pèsè ọ̀nà tí yẹn fi ń ní ìgbádùn á pèsè ọ̀nà tẹ́lẹ̀ náà fi ní ìgbádùn ó lè má jẹ́ pé àwọn àtọ́ àwọn àgbẹ̀ lọ́sọ́dọ̀ anybody. nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún mẹ́wàá ló fẹ́ ṣẹlẹ̀ lóṣù mẹ́sàn-án eh. nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún mẹ́wàá ló máa ṣẹlẹ̀ lóṣù mẹ́tọ́ ṣàfẹ́ fìyà jẹ mí sí ibi pa ah. fẹ́ fìyà jẹ mí. mo máa sọ̀rọ̀ ìtì mú máa sọ̀rọ̀ ìtì mú mo máa bá nìkan sáà bí olórí tó wà mí tó wà mí ọkàn gbọ́dọ̀ kí ni a lè jẹun sára jẹun lè. ẹ kú sẹ́ ọ̀yá wa. Ah, bọ́mọdé òkú. àgbà ní í dà àgbà ní í dà. Ah, ah. ọmọ di tíratíra. ẹ wò ó ga ìyá wa. kí ló dé mi ìkẹ́fìrí ẹ̀ kó wá bá mi fún mi kí mo ṣe fún ẹ tó lọ́kùnrin mi ń bò mí n bá ti ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kankan bí wọn àbí mi máa dẹ̀ tọrọ àforíjì kí ló dé. ẹ ṣe kankan ọlọ́run ti gbà pé sí èmi ò kọ́ mi tàmọ́ mo ti láwọn òṣìṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́ sí ó dàbí ẹ tí mo nǹkan tó ń lọ gbèsè ayé mi. ẹ̀yin ò rí mi ẹ tẹ bá rí nísìn tẹ rí àwọn tírọ́ọ̀kì kan bóyá lè máa kọjá ń bì wọ́n kùn wọ́n ní white báyìí wọ́n kọ bọ́mọdé òkú síbẹ̀ báyìí. ẹ mo máa rí wọn wá máa kọ mí. ọmọ èmi ni mo ní gbogbo ẹ. èmi rò pé àwọn tó máa ń bọ́ lórúkọ jórúkọ yẹn ló ń bẹ jórúkọ yẹn. tọ́ọ̀kì tí mo ní inú ọgbà mi sì á lé tààtì ọlọ́run gbé kúrú jèdè ní ní lọ́nà àrà. ara tí máa ń sọ rèé o mo níwò akọmíta kan kì í ṣọ́ọ̀tì ṣé orí pọ́nà ti ṣògo ẹ̀ báyìí ìwọ ló làwọn kẹ̀kẹ́ omi tó wá fi ń pọ̀ èmi ni bọ́lọ́run ṣe ṣe nìyẹn. ọlọ́wà ní dẹ́kun. àmín àmín wọ́n túbọ̀ máa lọ síwájú. àmín àmín ìyàwó. abẹ́rẹ̀ ọlọ́run. ṣe ah, ìlú ah, ẹ̀. ẹ àmọ́ odébo ló wá lọ báyìí àbí jẹ́jọ lọ kébì náà ṣe é lálàbí tó wúra yìí pọ̀. so tí wọn máa lọ sóde ṣé ìrora aṣọ tí màá wẹ̀ aṣọ ìwọlé tí wọn ṣeré ni ìwé àwọn fẹẹ dọdọ wọn ọ̀rẹ́ mi àbí kì ṣe ń bọ̀ lọ́dọ̀ ọrùn báyìí ìmúra àwọ́lẹ̀ lele ìṣe àwọ́lẹ̀ mi máa kàn mú kan lórí ìfàǹtẹ̀ mi máa ní lára àwọn ọjọ́ tó fi ń ṣeré mo ní kí n wá sọ́dọ̀ nílé mi nítorí ọmọ mi fọ̀tẹ̀ kà sí ìyàwó. ṣé lóòótọ́ èwo nu wọn. èyí obìnrin inú wọn yẹn. ó ti tó lé ọkọ lọ. Ah, ìgbà mélòó. ọlọ́run ṣeun. wọn á ní kò ní dáa pẹ̀lú bá ṣe gbọ́ wà fún ẹ̀ ní tó ń létí. in fact mo bá school ti sọ fún ọmọ tó mú àti títí wà. a jọ máa péjú ṣe ni lágbára Ọlọ́run. àbí àbí àgbà tí kan olúwẹ̀ náà nìyẹn ah, o. àbí ẹ̀rí báyìí. ilé ọkọ ti yá. ilé ọkọ tí ah, mo ti mo ti fọmọ fọkọ ẹ bá ń dúpẹ́. ẹ ló wà láṣọ báyìí kí n lè mọye tí mo fẹ́ múra lẹ̀. ṣé màá máa gbowó lọ́wọ́ ẹ̀yìn tí n bá tẹ̀ ń gbowó lọ́wọ́ gbogbo èèyàn màá máa gbowó lọ́wọ́ ẹ̀yìn. o fẹ́ gbé fún mi lọ́fẹ̀ẹ́. èwo lẹ tún sọ yìí ẹ mọjọ tàtijọ́ tàtijọ́ ń bọ̀ àti màá gbowó lọ́wọ́ ẹ̀yìn màá wá gbowó lọ́wọ́ yín ẹ wo àwọn ọ̀rẹ́ mi ń kọ́ gbogbo wọn wọn ti kiri omi lọ <laughs> ọlọ́run á túbọ̀ wọ́n pẹ́. àní kò ní sùúrù máa dé mi ò ń bọ̀ ọ́ mo ṣáà ni ṣé mo ṣeré ni mo ń bọ̀ ọ́ à ẹ̀gbọ́n mo ń bọ̀ sẹ́ ní sùúrù à. tí ò sí kí ló ṣẹlẹ̀. ìyàwó mi náà ni tí mo sọ fún ẹ wàhálà náà mo kàn kó sínsìn ó ń pè mí mo láti sáré lọlé mo ti pọn mo ti pọn gbogbo ẹ ó kú méjì péré. tí ẹ bá ti gbé omi méjì yòókù wa kẹ wá gba owó. òjò òjò burú ó ti ẹ̀ ń ro ó ti ẹ̀ ń rojúmọ̀ kó lójú sànú òun ro ẹ̀ tó bá ti jọ̀rọ̀ owó báyìí wàá kọ́ máa lójú sàn ti jẹ̀bù kò dá báyìí ẹ tó yẹ kó wo pé iye báyìí ni o ṣùgbọ́n ẹ gba báyìí o kẹ kó wo fi ṣe fún mi. ẹ ó dà ẹ ojú ní rojú sànú lóòótọ́ ẹ jẹ́ kí n bá yín wá tí ẹ bá ti gbé méjì yòókù wá ẹ wá gba ṣéǹdì hundred naira. Ah. Sebi, eh, eh, gbogbo truck three hundred ni eh. méjì péré náà lóko tó máa fi jẹ́ kó pè ó ṣe pé two fifty. Ah. eléyìí tí ẹ gbà yìí gan èmi gan gba ṣéǹjì fifty nánú eléyìí one fifty gan lẹ́padà wá gbà torí sẹ́ríbẹ́ tí wọ́n mi wọ́n complain ọ̀pẹ́ ẹ̀yìn mi ìjẹ̀dí ń ṣe mí ń ṣe fifty náà yẹn mo jẹ̀dí ni kẹ́ bá mu báyìí báyìí báyìí báyìí tẹ́ bá ti wá padà wá ẹ gba one fifty papọ̀. ètò bá ti padà má gba èlò. one fifty tí n bá ti gba fifty náà ń sìn fifty náà ń relé. tó bá ti dé ẹ Ah, ẹ wà. ẹ ní fún mi sẹ́ńjì. ọ̀dà ah, ẹ bára yín bẹ́ẹ̀ ilé làpẹ́ tí jòkó lè di bóyá tí àwẹ̀ tí ó sọ tinú èmi pẹ̀lú yín ẹ̀yin sáré gba ọ̀ndẹ̀ two hundred ẹ̀ ká sára èmi ní kíjẹ̀dí pa síbí àbí ẹ bára yín bẹ́ẹ̀. kí ló dé kí ló ṣe é kí ló dé kí ló ṣe é. máa ń gbèsè mi máa ń gbèsè mi. ẹsẹ̀ kí ló ṣe é lẹ́sẹ̀. ìyẹn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ ọ̀tún ni ó gbé. tún kí n gbé báwo. gbèsè mi sókè gbèsè mi sókè. òkè dáadáa báyìí. yáa má gbé sókè bẹ́ẹ̀ ni ó fẹ́ ṣe mí léṣe nìyá fẹ́ ṣe mí léṣe pé kò gbọ́ pé sókè sókè díẹ̀ náà. bẹ́ẹ̀ni mi mi ò mi ò bọ́ mi rà ìbámúlá ibi èkó ibi èkó ibi èkó ibi èkó má ṣe ṣe pé fún ẹni ẹkọ. ibi bẹ̀bẹ̀ débi kọ́ mọ̀ sọ bí ẹni ló ké ní kí ló ṣe é tó ṣe bí akuri báyìí gan kí ló ṣe tó ṣe bí akuri gan. ìkúlẹ̀ yẹn ìkúlẹ̀ yẹn. tó fífilẹ̀ tẹ̀wé lẹ fífilẹ̀ fífilẹ̀ fífilẹ̀ má fọkọ má fọkọ mi má fọkọ mi má fọkọ mi má fọkọ má fọkọ má fọkọ má fọkọ má fọkọ mi tẹ fẹ́ rí ẹ mi tẹ fẹ́ rí ẹ. kí ló ṣẹlẹ̀ báyìí ṣàánú mi. Ah, mo fẹ́ mú mi kọ́kọ́ sáré lọ bọ́ omi tútù wa náà. wá ah, omi tó tútù wa omi tútù wa. níbo la tẹ́lẹ̀ yẹn báyìí sẹ́. mo wọ́n tútù wá. níbo la dìbò yẹn la tẹ́lẹ̀ yẹn tútù náà. Ah! sọ máa kú o. má kú. máa kú o. o ní kú. máa lọ bọ mi tútù wa lọ́gbọ́n mi tútù wa mi tútù wa mi lọ́gbọ́n mi tútù wa. lọ́gbọ́n mi tútù wa wa ṣé o ti lọ. mo lọ. wá wá wá wá wá wá wá. kí ni. sáré wá sáré wá sáré wá. kí ni kí ni kí ni sẹ. bọ́bọ́ sílẹ̀ bọ́bọ́ sílẹ̀ bọ́bọ́ sílẹ̀ báyìí kò dìbò dìbò dìbò. oúnjẹ rẹ̀ mo gbé hospital bá mu abúlé hospital ti wo káàdì lásán àní tábàdé rẹ títà wọn á wọn ò lè ẹ jọ̀ọ́ ṣàánú mi ìyá mi yé. ìyá mi yé ẹ ẹ a sì lè bá àwọn yẹn ya. bí ẹ̀jẹ̀ púpọ̀ má tún bì mọ́ má bì mọ́ má jẹ́ kó wá jáde mọ́ èmi náà kọ́ àbólú. ah ọ̀la ọ̀la ja ma lọ ẹ ra ma n gbẹdẹ gbàgbà ma lọ kó ma lọ fún mi jọ. ikú fẹ́ ló ṣe ó fẹ́ pa mí. ikú bá wo mi ló fẹ́ pa mí ló fẹ́ pa mí. ẹ̀yàwó mi lè ti dàdúró. ọmọ mi ò lè ṣe bẹ́ẹ̀. yé mi ó tó ń sọ òye mi. àníṣe ẹni mo ṣe lóyún báyìí. láàrin oṣù kan wàhálà bẹ̀rẹ̀ gbani màá kàn jí láyọ̀ òru báyìí orí màá kàn tẹ́rín lọ ní adábẹ́ kí n fò látòkè kí n bẹ́lẹ̀ kí n para mi sọ́nà lọ́rùn torí kò yé mi rárá ni káwọn òde ni sọ pé ẹsẹ̀ ń dùn wo orí ń fọ́ wo ìgbà ṣe wọn adákú ló gbọ́n wọn wọn mi wọn tó fẹ́ ṣe mo tẹ̀ sọ mo ìṣẹ́jọ́ ẹ̀ ìṣẹ́jọ́ àtọ̀ ẹjọ́ ẹ̀kọ́ ìwọ fún ara ẹ ti rojú o ti dà kì í ṣẹ̀bi ẹ lóòótọ́ nígbà tí gbogbo nǹkan rí bó ti ṣe ń rí ìyàyẹ ni tó o fi sùúrù kan rọ ara ẹ ìgbà wo la dáṣọ tá a rí lẹ̀ fi wọ̀ ń lọ́rọ́ ọmọ bíbí ẹ kì í ṣẹ̀bi ẹ kí ló ṣe sùúrù funfun tó tún kì mọ́lẹ̀ báyìí tó fún un lóyún ẹbí ẹ ni. ẹbí ni kò. ẹbí ta wá ni. ẹbí afa ni. ẹbí afa. afa ló pè wá tó sọ fún mi pé àwa àwa o pé tí a bá fẹ́ kí ìgbésí ayé mi kó yí padà pé kíyàwó mi bímọ mi kémi fún lóyún kó bímọ mi kí ìgbésí ayé gbogbo ọkọ tó ti lọ o gbogbo ọkọ tó ń dàrú arágúnrégé ó ní mo ṣe ṣe tí mo ṣe tí mo kó tó wà láǹsì. ṣé o rí má dá àáfàá náà lẹ́bi ayẹyẹ ó máa ní níta àáfàá náà níwọ̀n ìgbà tó ti jẹ́ pé àáfàá ló sọ fún mi wípé tó o bá bí ọmọ yẹn báyà bí tíyàwó ẹ bá lóyún tó bá bí ọmọ eléyìí tó fẹ́ bí pé àyípadà máa bá gbèsè ayé yìí nígbà ó ti jẹ́ pàfà ló sọ bí a ní ń tà fà rè ó fẹ́ gbọ́ ṣé orí àsìkò tíyàwó ẹ wà yìí ṣe ló ní ìdádúró tí o wà á dúró tí wà á máa kẹ́ wà á máa ṣan gidi wà á máa tọ́jú ẹ ni. dúró tì rẹ máa le o tèmi ní ṣiṣẹ́ ìjókòó tì àyọ́ ló máa le o. pẹ̀lú àwa pẹ̀lú ẹ ọlọ́run àpẹ̀lẹ́ òde fún ní jìnnà sínú tó bá wà lẹ́nu iṣẹ́ omi tó ti yé. ga o ilẹ̀ ẹ̀jẹ̀ náà ní báyìí ló kàn bí ẹ̀jẹ̀ ilẹ̀ ó tún wá fẹ́ sún mi báyìí tó lọ́la. Eh, gbogbo nǹkan tí ilé ọmọ ní ká ṣe láti ṣe jíjẹ àti jẹ mímu àti mu wíwẹ̀ àti fíwẹ̀ ẹ̀jẹ̀ yóò stop. ọlọ́run mo lè ṣàánú mi oh. gbé mi lọ sí hospital ju ọwọ́ dẹ̀ ń kú báyìí. hospital yìí tún ní báyìí tó gbogbo tí fẹ́ẹ́ rú hospital sí báyìí tá a bá gbé débẹ̀ tán tán ní ká ló mówó wa kọ́ báà mo ti fẹ́ ṣe. Hmm, tí ìgbé mi débẹ̀ lẹ́kọ̀ọ́ gbà mí náà kó tó mọ̀ pé kò sówó lọ́wọ́ wa ṣàánú mi jù ọ́. ló máa ṣàánú wa báyìí ṣàánú wa lóhùn. mo fẹ́ fẹ́ ìlú lọ díẹ̀. ẹ̀mí afẹ́yìn ti jà yìí lórí ìlànà ah má jẹ́ kí má jẹ́ kí ibi wà wọ́n. mi náà kọ́ mi náà kọ́. ah no. o ti ń bọ̀ o ah, má jẹ́ kó wà. <laughs> wọn á gbà mí tún lọ. mo ti dúró dáadáa. ọkọ mi má wojú obìnrin mi o. èmi èmi ṣá ojú obìnrin mi ṣé ò rí fìlà tí mo dé ni. má wo bẹ́ẹ̀. fìlà má wo bẹ́ẹ̀ ni ṣé obìnrin kan lè fa ibi ìwọ ni àmọ̀kẹ́ àdé àmọ́ kí a dé. à ó dà ó dà ọ̀rẹ́ mi ló bá yín ó dà ọ̀rẹ́ mi ló bá yín. ìyá yìí ni. kíkí ah, ló ṣe wọ́n. o, o, o, pọ̀ ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ kẹ̀ mi ah, ti bá wọ. akọ́nù kọfẹ́ bíbá yìí ni àfi gbọ́ ẹ̀jẹ̀ ni. Ah, ẹ bọ́ òun lè ṣe ṣé kí ló ṣẹlẹ̀ gbọ́ èso fẹ́ jẹ́ ká bọ́ kí ni. ẹ kò yé mi pẹ̀lú omi tó náà ní tó ní ní n bá gbé lọ sọ́dọ̀ èlébi e, e, ọmọ. ẹ yẹ wọ́n mi ti bá wọ o lè gbé lọ sí hospital ni. Ah, hospital báwo eh, hospital yẹn náà ni mi ò lè gbé lọ owó tó fẹ́ ló san lọ́sítù nǹkan mi ò lówó ni. tó jẹ́ mọ̀ pé mo wà ń bí yìí èèlò ni O bá jẹ́. Ah, òun náà mo ṣe wá bá ẹ ṣàánú mi tó. kí la kà ṣe báyìí my dear. Ah, wo my dear hmm? mi ò rò bí mo lè lọ pàtí ìmọ̀ èmi náà rí bẹ́ẹ̀. níbo ni mo fi kí mi sí. níbo lẹ fi sí bóyá mi ìṣòro ìṣòro mo ti rí owó àdàpọ̀ lè ṣó. ẹ ẹ wo ẹwu bó bá ṣe jẹ ṣáà jẹ kí wọn ṣe kọ ẹ àmàdé ní rẹṣù kẹ abirú kí ni gbogbo ilé ìbá ìtòrí Ọlọ́run ẹ jẹ kẹ ah iná ọba o. ẹ dọ́tọ̀ ẹ jọ ta ni ọkọ obìnrin ẹni méjì. èmi ẹyin bẹ́ẹ̀ni kẹrin lọ́fíìsì. ṣẹlẹ̀ ní pé ìgbà tí gbogbo ẹ bẹ̀rẹ̀ ó dàbí pé you know. ẹ wo dókítà ẹ jọ gbogbo ọgbọ́n tẹ bá mọ̀ ní kẹ́ bá wa dá sí owó kì í ṣe problem bẹ́ẹ̀ àlàáfíà ìyá àtọmọ wọn ló jẹ wá lọ́gbọ́n ẹ jọ. ṣe rí àwa náà gbìyànjú gbogbo ẹ̀fọ́ tí wọ́n ní àlàáfíà ẹ̀ gangan náà ló dẹjà àwọn olùkọ́ dáhùn wa tí mo fi gbẹ̀yìn sínú ọ́fíìsì níbi a máa ní láti refer madam lọ sí general hospital. general hospital general. Ah. Eh, yes ṣe specialist One wà ní tó yẹ charge case for yẹn is not around so e the best option fún wa láti refer wọn síbẹ̀. ok uh, doctor ṣe be ibi tẹ́sán rẹ̀ dé ó yẹ mi discharge Madame. Okay. tó bá yẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ ní kò sí wàhálà ẹ ṣe kàn. báwo ni gbọ́dọ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ bí. èmi nílò tí màá gbọ́ Nałożę. Tak, no. <laughs> ó ti bímọ ó ti bímọ <laughs> ẹ ṣe gan ẹ ṣe ooo ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ ṣe ah, igi àgbà gbogbo ṣẹwà gbogbo ẹyà alẹ. afa ayé mi ti ta o ayé mi ti gbà pátápátá bẹ́ẹ̀ rí mi mo dàbí ẹrú ẹrú ni mi o. èmi mò ń fọṣọ èmi mò ń pọn mi èmi mò ń fọbọ́lé gbogbo ṣẹlẹ̀ pátá kò tún wá ṣe ẹnìkan o àtúwà máa lù mí bíi afa ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ o. la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ọlọ́ni máa lámú yẹ̀rì dọ́ọ̀bì kọ́dọ̀ ìwà lámì ẹ̀sìbírí aláàbàlá ìwà lámì ẹ̀kínábì àtọ́ ìwà lè àkàrújú mintati zamayi fali abudurọ baaziwa alibalatu tọyibu wàlànà àkàrújú bísí nínú ọbí kí n má wulẹ̀ ké gbogbo kéwọ́ ọ̀hún tán sẹ́rí ọlọ́ọ̀ni sánmọ̀ tó ń dá fún wa ilẹ̀ tó ń fi wá sí àti pé oúnjẹ tó ní ká máa jẹ atẹ́gùn tó ní ká máa gbà ó ní tí ò bá ti tẹ́ wa lọ́rùn ká lọ wálẹ̀ sílẹ̀ bòmí tí ò ní jábẹ́ sánmọ̀ tọ́lọ́hùn ẹjọ́ ń bo la fẹ́ lọ tí ò ní jábẹ́ sánmọ̀ tọ́lọ́hùn kí ni tó dé tó já sí pé bí àwa àfa àwọn ẹni ọlọ́run àbáwọn pásítọ̀ tán máa ń bá yín sọ̀rọ̀ pé báyìí ni nǹkan ṣe rí kí ló dé tẹ̀ ìfẹ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu tẹlọrọ yẹn àfa mo tẹlọrọ mi mo nífẹ̀ẹ́ obìnrin mi fẹ́ fẹ́ tipátipá mo lè tún wá fẹ́ báyìí sí ìnira ni àfa ayé mi ti ta. nǹkan tá à ń sọ gan-an náà nù èmi tí mo sọ fún yín pé obìnrin yìí òun ṣe ẹni tẹ́ ẹ lè fẹ́ mu mọ nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tẹ́ ẹ lè fẹ́ rárá àkọ́kọ́ nu ó jù yín lọ kì í ṣe tọ́jú orí ní jújù lọ tí òun ṣe kékeré alágbára obìnrin ni ṣé wàá rí gbogbo ọkùnrin tó lọ́n bá ní kó ṣe àgbákò ọmọbìnrin tẹ́ ń sọ yìí tẹ́ jọ ń gbé nulé yìí wàláhì ó ti kó tiẹ̀ nu. àfà ẹ gbélé fún mi tẹ́lẹ̀ ẹ gbélé fún tẹ́lẹ̀ ẹ sọ tó ju màmá mi lọ máa fẹ́. ṣé rí ẹ̀yin náà fúnra lára yín ẹ ọ̀nà ẹni tó bá ti béèrè náà àjúwe ọ̀nà fún ṣé wá rí ẹni tó bá tún wá béèrè ọ̀rọ̀ báyìí òun náà ló fẹ́ di ẹ̀ gbọ́ nígbà tẹ́ ẹ̀ béèrè ẹ̀ lè wá máa rò pé kémi náà máa kà bí ẹyẹ ìbákà fún yín ó ṣe rí nu. àfa kí la tún ṣe báyìí kí la máa ṣe sí báyìí. n tó ṣẹlẹ̀ ni pé àdúrà náà là á fi jagun pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ ẹ̀ mórí bọ́ lọ́rọ̀ ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run á kó yín yọ ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ kó lè kà máa òrí ìtù àkúnlẹ̀ kàkà máa torí lópin ìgbà tẹ́ ti wá sábà wà àwọn náà sábọ́ lọ ṣẹgbọ́ ẹ wá máa lọ. Ah, àmì ní ìlọlẹ ibi làjọ wọn máa gbé àfà mi ì lè padà sílé yẹn ẹ mo fìtínà tóbìnrin yìí ṣe fún mi ni mi ì lè jẹ́ mi ì lè jẹ́ ní ti ẹ wáṣọ lọ́rùn mi ẹ wáṣọ báyìí kọ́ ló ṣe rí lára mi tẹ́lẹ̀ àfà. fún bí ọjọ́ bíi méje ojoojó ah, mẹ́sàn-án ibi tí máa wà yìí mi ì lọ anywhere mọ́ èmi iṣẹ́ gan-an fún mi ní ìdíṣẹ́ for now ọ̀dọ̀ yín ni màá gbé. ẹ máa gbé lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ àfa jíjẹ múmu ìrànlọ́ ló máa bọ́ sí àfa lágbọ́rọ̀ lọ lọ́dà ẹ wọlé. ẹ ṣe àwọlé. Hello. Ẹ bolo wa. Ojú wa ní ẹnu gate. Ó dà mọ́ bọ̀ mọ́ bọ̀ mọ́. fún mi wọlé sí. Ẹ bolo mú àbúrò ẹ wọlé. Oh, kí ló dé. mú àbúrò ẹ wọlé. dé tí ẹ jàre. kí ni. mú wọlé sẹ́ ẹ̀. Gari, no, what is it? What is it? Um, yeah. Anyway. Let's go. Ah. ó lágbára. bẹ́ẹ̀ o má jẹ́ kí n lọ ṣe ibi ò lè àrí. ah no no no hold up yẹn ló tiẹ̀ ó lágbára díẹ̀. ẹ ọ máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan kan máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan kan yẹn sáré ṣètò kíní ẹ̀ wá sí. all right all right jọ̀ọ́ má pẹ́ mo ṣì ní mítìn kan tó mọ ní láti attend. ah ok. ámbito àlàyé kan mọ̀ ẹ sì sọ fún yàn ìgbà tá ẹ ti sọ ẹ wò ẹ̀yin fúnra lára yín lẹ fa àdánwò bàdánwò bá sì ti dé àfi kéèyàn gbà pé láwọn màhálà láwọn mìíràn lè rí lọ kò sí èyí padà o. ẹ ẹ wá fa ẹ wò gbọ́rọ̀ yìí kò tẹ́ ẹ sọ láti jẹ́ ọ̀nà ẹ sọ ẹ ní kí n má ṣe mo ti ṣe nìyẹn ẹ bọ̀ tó yẹ kí rẹ́mẹ̀dì wà àbí nǹkan tí mo ṣe sọ́dọ̀ ọ̀hún tó lọ́hùn ò ní fi dáríjì mi sínú òfin ọlọ́run pé tí èèyàn bá ṣe ọlọ́run dáríjì yàn bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ pé àwa ti lè bímọ yìí nǹkan á yí padà ó yí padà àwa náà rí inú wa dẹ̀ dùn à ń wo ní bàtà wà yẹ kéré pé òun ṣe bí ọ̀dẹ̀ díẹ̀díẹ̀ àmọ́ bó ṣe ń dàgbà sí táwọn òbí kọ́ lọ́n ṣàánú wa kó tiẹ̀ dáríjì wa lòun ló tún gbé ní kìsì tó di láti ọ̀dẹ̀ ó di arìnrìn ó dàpọ̀ ó di ṣe ìtìjú ló jẹ́ fíìmù báyìí ìtìjú ló jẹ́ fíìmù. ẹ wo ó dá padà ó di dẹ̀ndẹ̀rẹ̀ ẹ̀yin fúnra yín náà nígbà tá a bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wa pé ẹ má jẹ́ kéèyàn ẹ má jẹ́ ọlọ́run kan ẹ sì tú àṣírí tí ò yẹ kẹ́ ẹ lọ kò sí yípadà ẹ wo tó máa ń pè bí wàhálà bá sì ti dé wàhálà náà ni kò ṣeé yí padà. kò sí wàhálà kò sí wàhálà ìtújú tó kàn fún mi ni ò tẹ̀mí lọ́rùn màá dé gbé kúrò lémi màá lọ bí síbi kan a máa tọ́jú ẹ bẹ́ẹ̀ a máa fún ọ lówó a máa ṣe bó ṣe wù ú bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni àtẹ́jọ́ máa gbé àpá ah, ah, ìtújú yẹn ti pọ̀ jù fún mi. láìláìláìlá ẹgbẹ́ ló ń tóbi. ọláwà àpárọ̀. sẹ́rí ọjọ́ tẹ bá tọmọ bá gbé ẹsẹ̀ kan tó dá kúrò nínú ilé yín tí ò gbénú ilé yín mọ́ ah, ẹ wò ó ṣe mọ̀ pé ẹran tó wà lórí ìṣó wọn máa fún un lóúnjẹ yóò sì máa rí díẹ̀díẹ̀ jẹ ẹ wò ayé yóò wá yá yóò yá débi pé ẹ mọ̀ tẹ aṣọ bá a ti wọ aṣọ yìí tó bá ti yá kò sí wọ̀ mọ́ ayé yóò yá débi pé ẹ̀yin gan ẹ rò pé kí ni mo ṣe fọ́lọ̀ ẹ wò ó tẹ bá dán wò tẹ bá dán wò ẹ dẹni àná bẹ́ẹ̀ bá sì wà nínú ayé láì tí ìkú kú ọgbọ́n ní òwúlò mọ́ ojú bá ti fọ́ ó di dandan kẹsẹ̀ ò ṣìnà ẹ wo pé tí bá ti di kò sáré wẹ̀ ìwò mọ́ bẹ́ẹ̀ bá ti rìn tí ò bá ti wẹ̀ ìwò mọ́ olú ẹ̀ dòkú òun ọlọ́mọdé olú ẹ̀ dòkú láì tí kú ẹ bá dàn wò bẹ́ẹ̀ láyé yóò rùn àfi kẹ́ ẹ mọ́jọ jáde kú lórí ó bá wùyẹ káyé nínú padà ẹ lè jẹ́ kí ó kú òun lórí ṣègbè náà ee eh. àǹtí ah in fact every single one news ojoojúmọ́ ni changes wà day by day day by day Can you ṣẹlẹ̀ àǹtí mi ah ẹ ṣe ara lè èlò ni èlò matter má fọwọ́ kan jù má fọwọ́ kan jù mo fọwọ́ kan mò ń wò ni. ọ̀gá ah! àǹtí ah! mi mo ṣe kásẹ̀ ẹ̀ pa àtọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sì ṣe lẹ́sì nǹkan tí mo bá wà gbọ̀ngàn ni àwọn owó ilé tí mo sọ lóye. ó Oh, ti tẹ̀ pé. ẹ eh, three twenty three twenty. three hundred twenty thousand naira I don't go with you sáyẹ̀dì korodu korodu àdúgbò korodu yẹn pẹ̀lú ẹ̀ lè gbé bẹ́ẹ̀ báyìí. ọ̀rọ̀ ṣe ṣe ṣe má jẹ́ má lè jẹ́ yẹn ti tó mi ó wà òkè fún mi rẹ̀. ẹ mo níbi six hundred thousand naira kan nínú ọdún máa fẹ́ four fifty bẹ́ẹ̀. èlò ẹ̀ pè four fifty. four fifty ah! àti ìwà láì tí ń sì dá oṣù. ẹ ṣèbí tó bá sọ mú ilé ìtọ́jú làwọn ọkọ̀ pẹ́pẹ́pẹ́ pẹ́pẹ́pẹ́ tó máa kó sí i. ẹ kéde ṣẹ́ni irú tí mi hàn eléyìí ti tóbi jù mí o ti ẹ̀ ní ìdúró size ó ní small size lẹ́kẹ̀ẹ́ ìgbọ́ máa fi maintain. ṣé ẹ sẹ́mi náà lè wọ pocket money. kékeré ti fẹ́ràn ojú àti ẹ̀mí kí ló ń bèrè. ẹ abúmọdé gbé ló ń bèrè pocket money lọ́wọ́ mi. pocket money kí ló ń mọ̀ tán fowó ṣe ọlọ́run bèrè pocket money. ló ṣe fún kí ló ṣe tó fọwọ́ bá ọmọ lórí. ó gbá lórí náà. ó ń bá ṣeré irú eléwò nìyẹn ló gbá ọmọ lórí olóhùn bá ṣeré irú eléwò nìyẹn. mo kàn fọ́ ọkàn lórí sá. ó fọ́ ọkàn lórí ṣé wọ́n yẹ fọ́ ọkàn lórí ṣe báyìí tó tó parí owó o fẹ́ torí ẹ̀kú ni o fẹ́ tọ́ ti dìdì ni. àbúrò ẹ̀ ni. àbúrò. dáàbò kúrò nínú ilé mi. pé ó gbọmọ fún mi ni má lè fi tú yọ ọmọ yẹn nílé mọ. ṣíbó díẹ̀ ṣíbó má burú ẹ ṣe lóyún. lórí ilé ìwé wo ni ẹ. pẹ̀lú ìjọba ni. máa yí dálò lẹ́lẹ̀ máa wò ni ṣé kò fẹ́ fọwọ́ gba ẹni tó tí kò dùn ẹ̀. ó yẹ fọwọ́ gba wọn lórí nítorí pé irú ilé wo ni ẹ pẹ̀lú ìjà rẹ̀ kò mọ̀ ṣó ti jẹun. máa fọwọ́ gba ọmọ lórí bẹ́ẹ̀ wọlé. fọwọ́ gba kan bá burú ẹ̀ ṣeré. burú ẹ̀ báwo ní ah, my girl. Ah, you get. Yeah, yeah. Like, I'm mm. really too sexy. Really too sexy. Oh, Daddy, welcome. Welcome, Daddy. Ẹ bí mo ṣe ọmọ yín lónìí. Báyìí mo fà. ẹ gbé mo ṣọmọ yín lóge dáàdì. Hmm. dáàdì tí o fà ó dé o dáhùn. má jẹ́ kí lè stẹ́ẹ̀lì tẹ̀ ọ́ pé kí dùrù má kùn lá ní Uma aqui você tem esse barulho. mi ni mo ya hán ètè ẹ̀rù. ọ̀rẹ́ mi bí mo ṣe gbọ́ ni mo ṣe ń bọ̀ ìpátí ni mo wà. kí ló ṣe kí lẹ fún jẹ kí lẹ fún mu ẹ ti ṣubú ni. Ah, ah, irú béèrè àgọ́ wo lẹ ń béèrè báyìí náà mọ̀mọ́ ah! wo ìyàbọ̀ olùmọ̀sọ̀kún mọ́ bó o bá sọ látòdì dọ̀la wo ọmọ tó kú kò ní ojí mọ́ sórí búrútù wo yóò dìrú yóò dìgbà fún ọ àdúrà ni kò jẹ́ ká máa gbà bí tẹ̀sí wo yóò yára ni wo torí kíkẹ́ tó kú ẹ̀já gbàgbé bó ṣe kọ́ tiẹ̀ nu bó ṣe kọ́lé ayé tiẹ̀ nu ó ti bá tiẹ̀ lọ àmọ́ bólú yóò dìgbú yóò dìgbà yóò sì yáre fún yín má sunkún mọ́ o tó gbọ́ má sunkún mọ́ o. ọ̀sánjá. bàbá bólú kí ló dé yìí wàhálà ti wà bá wò wàhálà bá wò. ọ̀sán ti já. ọ̀sán kí ló dé ẹ sọ̀rọ̀ kí ló fẹ́ kún. ẹ ó lọ rìn àjò ni. ta ni. kíkẹ́. kíkẹ́ kí ló ṣe. kíkẹ́ ti kú. Ah! ó kú ikú mi ó kú ikú ikú ikú ni ikú ikú ni èmi kan kú. ikú ni èmi kan èmi kan ikú ni yé mo gbé yàrá kíkẹ́ ikú ni ikú ni bẹ́ẹ̀ ni kọ́ ikú ni ikú mo ní ikú ikú bẹ́ẹ̀ ni ikú ni lóòótọ́ kò sọ́nà kankan ikú ni ọ̀sán já ni ọ̀sán ti já ọ̀sán ah, gbé àgbẹ̀ ikú ni kò sí tá a lè ṣe sí bàbá kíkẹ́ wàhálà dé kò sí wàhálà kankan ní ni ó kàn kú ni kò yé a. Ah. Ah. agbàfọ̀ náà ni agbàfọ̀ náà ni agbàfọ̀ náà ni wàhálà dé kò sí wàhálà kankan agbàfọ̀ náà ni ọ̀sán ṣe ẹja ni kò sí wàhálà kankan agbàfọ̀ náà ni bó ṣe wọ́n náà ni. agbára ìjẹ́jú gbogbo ohun bá túbọ̀ máa bùkú àwọn òbí mi jẹ́ kí wọ́n máa rí ṣe má jẹ́ kí wọ́n ṣe àṣegbà ọlọ́run iṣẹ́ kékeré owó ńlá ni kó máa pèsè fún wọn. má jẹ́ kí wọ́n ṣiṣẹ́ àṣelàágùn jẹ́ kó máa ṣiṣẹ́ kékeré báyìí kó máa rówó ńlá ní orúkọ Jésù jẹ́ kí iṣẹ́ ìyanu kó máa ṣẹlẹ̀ nínú ayé wọn jẹ́ kí iṣẹ́ wọn jẹ́ kó máa gbèrú sí i ní orúkọ Jésù iṣẹ́ kékeré owó ńlá ni kó máa pèsè sí wọn torí pé iṣẹ́ kọ́ lówó má jẹ́ kó ṣiṣẹ́ ṣe làágùn olóhùn ní orúkọ Jésù Kristi ló wà